ránṣẹ́ rẹ̀ à ń jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni amma ba'd ibadallah ẹ̀yin ọdúnṣin ọlọ́wọ́n èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni bìdìcíyàtú al-ihtifali bil-mawlid an-nabawi àdádálẹ̀ àdádálẹ̀ ayẹyẹ ọdún tí wọ́n máa ń pè ní mòlúdì tó jẹ́ pé a máa gbọ́ lọ́dọ̀ àwọn tẹ́sán òye wípé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fanabuwa Muhammad sallallahu alayhi wa sallam. àdáda lẹ́yìn tó bá jẹ́ pé kìí bá sí ọ̀rọ̀ ẹ̀sìn àbádákẹ́ sẹ́mọ̀ pé àdáda lẹ́ ń bẹ́ẹ̀ nínú aṣọ àdádálẹ̀ ń bẹ nínú àwọn èròjà tá à ń fi ń kọ́lé àwọn bàtà eré ṣíṣe tá à ń wọ̀ gbogbo eléyìí ẹ̀sìn ò sọ fún wa yí pé gbogbo nǹkan tuntun tó bá wọlé ayé tí ò sí lásìkò ànábì sallallahu alaihi wasallam káwọn bá wọn lò ẹ̀sìn ò sọ bẹ́ẹ̀ ẹ̀sìn ò di dandan lérí wa yí pé ẹ̀sìn lànàbì gùn lọ hajj kọ́ wá jẹ́ pé ẹ̀sìn náà làwọn náà gbọ́dọ̀ gùn lọ ẹ̀sìn ò sí ní dandan bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ayé nìyẹn lílọ bíbọ ayé àwọn al-iqtira'atu al-haditha àwọn nǹkan tí wọ́n máa wá sílé ayé tílé ayé fi máa dẹrùn eré ebú tó ni wọ́n ti ń kírun tẹ́lẹ̀ eré táìsì làwọn ti ń kí ń sìn ká máa wá béèrè pé ìjà nábì kírun lérí táìsì kí ló dé tá à ń kírun lérí táìsì gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ tí aláìmọ̀kan máa ń sọ ni wọ́n tú wa lẹ̀ nínú ọ̀rọ̀ ayé a máa gbé tuntun wá ká sì máa lò ó àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wọn ò tú wa lẹ̀ nítorí ẹ̀sìn yìí ọlọ́run ní máa ń pàṣẹ rẹ̀ ànábì ní sì máa fi ran sallallahu alaihi wasallam tó bá ti jẹ́sìn á wádìí ẹ̀ lọ́nu Qur'an nínú súra wo lọ́wà tá a bá ti rí ń bẹ̀ nǹkan àwọn kò kí í ṣẹ̀sìn tá a bá wọnú sunna ojúṣàlá Muhammad sallallahu alaihi wasallam tá a tún palẹ̀ sáàrin nínú dánábì fi sin lọ́hùn nǹkan tá a fẹ́ fi ṣẹ̀sìn yìí kò kì í ṣẹ̀sìn nítorí ọlọ́run ọba ò gbé àṣẹ lé ẹnì kankan lọ́wọ́ kó tún mú ẹ̀sìn míì wá yàtọ̀ sí ìtọ́lọ́ ń pàṣẹ àdéhùn tànà Muhammad sí sallallahu alaihi wasallam mọ̀lúdì ọjọ́ bíi ànábì ayẹyẹ èyí tí a máa rí àwọn oríṣiríṣi àwọn posters àwọn letters tí wọ́n máa lẹ̀ àwọn invitations tí wọ́n máa ní mòlúdì mòlúdì ànábì ọjọ́ bí ànábì àwọn fẹ́ ṣe àwọn fẹ́ fi súnmọ́ lọ kò sáfà àwọn lágbàlá ayé tó lè tọ́ka ibi tó wà nínú alukur'an àbí tí n bá ń fi dúdú pè funfun fáwọn èèyàn kò sí àwọn lágbàlá ayé tó lè mú ẹ̀rí wá nínú súnnà. ife anabi muhammad sallallahu alaihi wa sallam ó pe àwọn sahaba jọ wọ́n wá ń ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ bí ọba ti sínú kwan tó sínú súnà ọ̀rọ̀ gbogbo tí ẹni tí ń ṣe ọmọ wí àwa ìrújú a máa lọ́rọ̀ ń bẹ̀rẹ̀ ká máa sọ tọ́lọ́wọ́n sọ ká máa sọ tànàbí ọ̀gbàlérò wọ́n máa sọ yìí lójú àwọn tí ọba dákàmọ̀ àwọn tó máa ju àwọn àfáà tí wọ́n dákàmọ̀ àwọn náà sọ fún wa wípé bídíà ni lóòótọ́ àdádálẹ̀ ni àmọ́ ọ̀dà bẹ́ẹ̀ àwọn sì mọ̀ pé tànàbí náà tó bá wà láyé yóò dùn mọ́ ibi wọn máa parí ẹ̀sìn àmọ́ ẹni tí ọ̀dà kan mà lóhùn òkéwú ẹni tí ọ̀dà kan mà tí ọmọ bíi tẹ́sìn dájú kọ lọ́kàn máa yà ganu koran ibọ́ lọ́wọ́ bá sọ báyìí áyà yìí tọ́ka lérí mọ́lódì ẹ̀yọ́ màyá mi ẹ̀kọ́ ọ̀kọ́là ewé lọ́fà làṣẹ lájẹmáà kò sí mọ̀lídì nínú ẹ̀sìn Islam tẹ́yìn máa fi ń súnmọ́ lọ ittaqullaha ta'ala gbogbo àwa adarí ẹ̀sìn tá a tún wà lérí pàǹsẹ̀ mọ̀lúdì àbáwa tí a jẹ́ àgìníyà tọ́láwọn bá bùkún tọ́yẹ ká náwó wá sí ibi tí a ti gba ládá táwa náà ń kún ọ lẹ́yìn tá a jọ ń pèlò tá a jọ ń pèlò tá a jọ ń pèpìà láti ṣe mọ̀lúdì ẹjẹ́ àlọ́ lè bẹ̀rù ọlọ́ ibi tá a náwó sí ọ̀pọ̀ ńlẹ̀ àwọn ìtaṣe nínú sunna nabi muhammad sallallahu alaihi wasallam ha fi hàn pa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀pọ̀lẹ̀ ẹ má jẹ́ adá àdádálẹ̀ nínú ẹ̀sìn yàrá ìbùtẹ̀dá àfìdín haram èèwọ̀ òun náà ni kéèyàn máa dá àdádálẹ̀ nínú ẹ̀sìn innovation ìgbé kìíní yìí ó tẹ̀ bá ṣe ẹ̀sùn mọ́lọ̀ sunna ààrí wọn nínú àwọn mùsùlùmí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ti sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim wa in tanaza'tum fi shay' tẹ́ ẹ bá ń jiyàn lérí kankan nínú ẹ̀sìn fadudduhu ila Allahi war rasul ẹ wá lọ́dọ̀ ọlọ́run nínú Qur'an tẹ́ bá ti rí mbẹ́ ẹ máa ṣe tẹ́ bá ti rí ẹ máa ṣe bẹ́ẹ̀ bá wá rí lọ́dọ̀ ọlọ́run nínú Qur'an ẹ wá lọ́nu sunna òjísàlá Muhammad sallallahu alayhi wa tẹ bá rí nbẹ ẹ ṣe tẹ bá rí ẹ má ṣe níta fi máa mọ pé níta ń ṣe yí ẹsìn ni àbí kì í ṣẹ̀sìn òun náà ni pé a wọnú Quran a sì wọnú hadith anabi Muhammad ibadallah ẹ̀yin adúsùn ọlọ́run al-ihtifalu bil mawlid an-nabawi bid'atun mustahdatha àdádálẹ̀ ni ká máa ṣe ọjọ́ bí ká máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wa sallam kọ́dà kéèyàn máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fúnra rẹ̀ gan-an islam ọ̀fọwọ́ sí torí tó bá ti jí lójoojúmọ́ ńlọ máa ń dúpẹ́ fọlọ́n alhamdulilah alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur tí mùsùlùmí ọkọ̀ọ̀kọ̀ wí tá a bá jí nìyẹn ọlọ́run mo dúpẹ́ o ọba tó jí mi o tó sọ mí dáadáa yìí lẹ́yìn ìgbà tó ti pa mí lálẹ́ àná mo dúpẹ́ o ẹ̀mí mo tún lé kan kólé ọ̀dọ̀ rẹ lápadà sí o níjọ́ kan náà lásùn tá à ní jí o àmọ́ mo dúpẹ́ kó jí mi lẹ́nu lójoojúmọ́ láwọn àwọn ìjàmbá là ń dúpẹ́ lérí pẹ́mi wá lékún ìyá ọdún kan sọ́tọ̀ ọjọ́ kan sọ́tọ̀ wípé à ń ṣe fúnra wa gan islam fọwọ́ sí ìkọ́sí àwọn kiriyóni òsínú lẹ́sìn wa lójoojúmọ́ làwọn máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ẹ̀kan lọ́dún ìbádàlá ẹ̀yà rúṣin ọlọ́run àwọn tí wọ́n ń ṣe mòlúdì táwì wọ́n ní nítorí pé wọ́n bí ànábì ní ọjọ́ kejìlá oṣù rọ̀bìlà awwal ni làwọn fi ń ṣe mòlúdì náà àwọn àlùfáà wọn ní nínú àwọn tí wọn ka ìtàn tí wọn mọ ìtàn ẹnu oko ipe ìjọ kejìlá yẹn òun ni bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù rọ̀bíọ̀lù awwal àmọ́ àwọn onítàn tí wọ́n mọ ìtàn ẹnu wọn kò lérí pé níjọ́ kejìlá oṣù rọ̀bíọ̀lù awọn, ilà anabi jáde láyé àwọn tí wọ́n ka ìtàn wọ́n mọ̀ wá wò pé ọjọ́ òbí kẹ̀ ń ṣe ọjọ́ òkú lẹ́ ń ṣe ta'allamu ibadallah akọ ẹ̀kọ́ nípa ìsìn wa mòlúdi táwọn yìí àwọn tá a fi mà pé kò sí inú ẹ̀sìn pọ̀ rẹpẹtẹ kò sẹ́ni alẹ́ jiyàn rẹ̀ àfẹnitẹ́ bá ń parọ́ òpùrọ́ máa sọ pé mòlúdi ẹ̀sìn ni òun náà sì mà pé kì í ṣẹ̀sìn wọ́n wá bẹ̀rẹ̀ mọ̀lúdì táwí yìí láti ijọ́ kejìlá oṣù rọ̀bìlà awwal èyí tí ń bọ̀ láìpẹ́ wọ́n wá ṣe àwọn tí wọ́n ń ṣe birthday gan nínú ẹ̀sìn míì ijọ́ kan wọ́n máa fi ń ṣe àwọn tí wọ́n wọ́n wá ṣe mọ̀lúdì wọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù rọ̀bìlà awwal wọ́n wá ṣe fátítí tó fi di alẹ́ ẹjọ́ asámú Allahu akbar eléyìí náà ó ti jẹ́ yíwa pé kì í sáré ahdathahu al-khulafa al-fatimiyun fil qarni ar-rabi' àwọn tó dálẹ̀ àwọn ṣíàn àwọn ni wọ́n pè ní fatimiyun lẹ́yìn ọgọ́rùn ọdún kẹta tá a nábì sikini tá a nábì ti lọ ọgọ́rùn ọdún kẹrin nínú ẹ̀ ni wọ́n dálẹ̀ kọ́dà kẹsẹ̀ mọ̀lúdì ànábì nìkan ni wọ́n dálẹ̀ lọ́dún náà wọ́n dá mọ̀lúdì ìmáàmù ali àfàwọ̀ ali radiyallahu anhu wọ́n ṣe mọ̀lúdì tiẹ̀ náà lọ́dún Fatima ọmọ anabi sàlám wọ́n ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ náà lọ́dún náà lẹ́yìn ọgọ́rùn ọdún nínú ọgọ́rùn ọdún ẹlẹ́kẹrin lẹ́yìn ọgọ́rùn ọdún kẹta ọmọ olídùú hasan wọlé hussein wọ́n ṣe bẹ́ẹ̀ de fún hasan àti hussein lọ́dún táwé ẹ̀yọ́ miami kọ́dà ọba tọ́jú ọba ṣíà lásìkò táwé yìí náà wọ́n ṣe mọ̀lúdì tiẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ de fóònù náà nígbà wọ́n wá padà yá nínú àwọn ọba tí wọ́n ń padà wá lẹ́yìn àwọn ọba yẹn wọ́n padà wá gbẹ́sẹ̀ lé pé kẹ́nìkan kan mọ̀ sí mọ́ níbo tí wọ́n di ọgọ́rùn ọdún keje lánàá bìtẹ́ lọ ọgọ́rùn ọdún keje wọ́n tún wá dá a padà ọba tó dá a padà wọ́n ń korúkọ ẹ̀ ní mọ́sífàr àwọn kan ní mọ́sífàr àwọn onímọ̀ olódì náà máa ń sọ tí wọ́n bá ń ka ìtàn mọ̀ olódì nípa ọba kan ló fẹ́ràn ànábì títí débi pé ó sì dá ayẹyẹ ọjọ́ òbí ilẹ̀ fanabi sallallahu alaihi wasallam wọ́n wá ń pè lẹ́sìn ọba masibari àbí mùsọ̀fàrì yìí oye òun lọ́wọ́ tún jí mòlúdì náà lẹ̀ lẹ́yìn táwọn afa sunna lásìkò náà tí wọ́n ń pa kéèsì pétó ìmílẹ̀ tún dálẹ̀ ọkọ̀ ẹran lẹ́rẹpẹtẹ ẹsẹ̀ gírì ilé àńjọ̀fẹ́ adìẹ rẹpẹtẹ ewúrẹ́ rẹpẹtẹ màálù rankomi kálukú ń jẹran wọ́n jẹun lọ àwọn afá alẹ́tẹnujẹ wọ́n ti ń bẹ́ tipẹ́tipẹ́ lè bọ́ba wọ́n ní wọ́ ọba nítorí ti rí lẹ́sìn náà lẹ́sìn ìrọ̀ ọlọ́run ti ní ká tẹ̀lé àwọn ọba wa níbo ti ní ká máa fi sẹ́sìn nì níbo lọ́ba ti wá rí ọ̀rẹ́ ọba àwọn ọ̀rẹ́ ọba kan wà tí wọ́n jẹ́ nàṣàrà alátẹ̀wọ́ àwọn máa ń ṣe twenty five december fún eh, ẹni tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run tí ń ṣe ọmọ ọlọ́run èyí ànábì wa Ìsá nígbà ọba yìí lọ́bẹ̀ tó rí bí gbogbo ẹsẹ̀ dùn gbogbo ẹjẹ́ adélé yìí náà lẹ́nu ẹ̀sìn tiwa ìkọ́kọ́lọ́ lè kọ́pì ìṣesí kan wá nínú ẹ̀sìn kan wá ní Islam oyè ìwọ ni anabi ni man tashabbaha bi qawmin fahuwa minhum anabi lẹni tí n bá ń kọ́ṣe àwọn àjọ kan òun náà ti dára wọn bí ọba yìí ṣe dá lẹ́yìn tí wọ́n pa náà wọ́n pa wọ́n pa á sì kún orí ipa títí tó fi dàárọ̀ yìí ẹ̀rọ màyà mi nílẹ̀ Egypt òun náà lọ́ba yìí ti dìde Egypt náà ni kọ́lá mọ́sá ìsànù ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ẹgbẹ́ òǹlẹ̀ Yorùbá wọ́n fara sí Egypt yìí ju Maka àti Madina lọ. ìdí sì máa ń díjà wọn pẹ̀lú àwọn àfa Maka àti Madina òun náà ni pé ẹ má sòòsà ẹ má ṣẹbọ ẹ má sì jálàbí ẹ sì má sì bídíà ẹ jẹ́ àṣebá náà bí sì gbé kalẹ̀ nítorí ìjà náà nìkú sí nǹkan mi tó ti jẹ́ pé wọ́n fẹ́ rí tẹ́lá àfa Maka àbí tẹ́lá àfa Madina wọ́n fi fa àkànwọ́ra tẹ́lá ní Egypt da Maka àti Madina torí Egypt yẹn àwọn afa sunna díẹ̀ wà ń bẹ èyí tó pọ̀ jù àwọn afa àtàjẹ́ kí wọ́n ti sọnù ọba tá a wí yìí nílùú Egypt ló ti dìde àwọn afa gbà wọn wá ń ṣe títí tó fi di pé àwọn bàbá tó wà náà gbà nílẹ̀ Yorùbá ń bí àwọn náà bẹ̀rẹ̀ sí fi sin lọ tọ kò sí láì fi ibi kéèyàn máa ṣe nǹkan kọ́wọ́ padà wá rí i pé kíní yìí wọ́n ní kọ́ correct ó sì wá tún un ṣe ọlọ́run ó sì wá ṣàforíjì yìí tó ti ṣe èyí tó kù díẹ̀ káàtó ọlọ́wọ́n ṣàforíjì fún gbogbo àwọn bàbá wa tí wọ́n ti dálé ọlọ́wọ́n ṣàbà ṣàforíjì fún ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ìbádọ́lá ẹ̀yìn arúsìn ọlọ́wọ́n. ومن الأدلة التي تدل على أن الاحتفال بدعة àwọn ẹ̀rí tí àwa náà tá a máa fi ṣàlàyé fáwọn tí ò tí ì yé alhamdulillah ní ti ń dínkù díẹ̀díẹ̀ kọ̀dà bíi tíjọ́ mọ́ àmọ́ ẹ̀sìn láwọn kọ̀ọ̀kan náà tí wọ́n sì ń gbérí ibi àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ ṣe mòlúdì tí wọ́n máa ń pè wá wọ́n máa fún wa ní invitation àìsàn wọn lu gan kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ náà ráyè ṣe dáadáa mọ́ recession náà ó ti reduce ẹ̀ àmọ́ àwọn ẹni tí nǹkan ọ̀bá yé tí wọ́n bá pè lẹ́sìn fún ẹni wọn bá tọ́lọ́ kọ́bọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ náà yóò sì ná nítorí ọlọ́run kò ní mọ̀ pé ọlọ́run ò ṣe tá a kọ́kọ́ lọ dì mú nípa ọ̀rọ̀ mòlúdì òun náà ni pé ẹ̀sìn ni wọ́n pè é àwa wa lásìkò ànábì wọn ò ṣe é ànábì ọ̀pẹ nìkan kalẹ̀ ní àwọn sàábà báyìí kó ní ẹja sọjọ́ òbí mi ànábì ò sì pa àwọn sàábà láṣẹ pé ìlú tẹ bá wà o ẹsọjọ́ òbí mi ń bẹ o sẹ́ẹ̀mà pé òní ni ọjọ́ òbí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mù jáàmù lẹ́nu àwọn mùdírù mùdírù lè kéwù ẹ sì máa rí wọn lórí Facebook ẹ máa rí wọn lórí Twitter tí wọ́n mọ̀ sọ pé àwọn ń ṣe mòlúdì àwọn ń ṣe bẹ́ẹ̀ dè fúnra wọn nígbà ìmáàmù àti mùdírù bá wọn ń ṣe bẹ́ẹ̀ kí ni kí àwọn jàmáà máa ṣe ọ̀rọ̀ ní dàrú gan ni àwọn abẹ́rẹ́ pé tó ní tó ṣe yìí sàábà wo ló ṣerú ẹ̀ rí àwọn náà sáà ń dúpẹ́ bọ́lọ́hún bọ́lọ́hún fáwọn náà lẹ́mìí ní táwọn kiri yóò ń ṣe àwọn pastors làwọn náà bẹ̀rẹ̀ sí ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kọ́lọ́mọ́sá bá fọ̀nà mọ́ wọn. alákọ̀ọ́kọ́ tó jẹ́ àmà pé kìí sáré ẹ̀sìn ó ní pé ìkítàmọ̀lá dínú fi àyàtò rasulillah lásìkò ànábì lẹ̀sìn ti pé kò sí ẹ̀sìn kankan táàbì súnmọ́ lọ́hùn táà nábì ọ̀sàlàyé fún wa ọlọ́wọ́n bá akmaltu lakum dinakum àti parí gbogbo ń tẹ́fì sin ọlọ́ àti parí gbogbo ń tẹ́fì sin kíni tẹ́fì sin ọlọ́ wa atmamtu alaykum ni'mati a sì ti yọ́nú sí yín wọ́rọ̀ dìtò lakum islam dina islam náà la sì yọ́nú sí lẹ́sìn tẹ́ máa ṣe àti parí ìdẹ̀ra wa lérí yín ayọ́nú sí islam fún yín kẹ́ máa ṣe àti parí ẹ̀sìn yẹn òun náà ni evidence òun ni ẹ̀rí wípé ẹ̀sìn míì tọ́ba tó wá tí ó bá sí lásìkò ànábì pé kìí sara ìtọ́lọ́wọ́n bá ń rìn fáàsì torí pé tí wọ́n bá ti parí nǹkan a gbọ́dọ̀ tún ṣe nǹkan míì yàtọ̀ sí ti ọ wà nínú èyí tí wọ́n ti parí alákọ̀ọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ nìkan bá wá gbé ẹ̀sìn míì dé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún méje tí wọ́n sọ fún wa pẹ́sìn àkàn wa sọ fún pé àwọn ti parí ẹ̀sìn káànábì tó kù èyí tí wọ́n gbé wáyé kò kí ń ṣe ẹ̀sìn tó bá jẹ́sìn ni ọlọ́run ọ̀ràn ti sọ fún ànábì kó tó kú àbí ká nábì ọ̀ràn ti sọ fáwọn sàhábà kó tó ṣe kíni kó tó jáde láyé nígbà ọlọ́run dákẹ́ lérí ẹ̀ ànábì dákẹ́ lérí ẹ̀ wọn ò gbé wá lẹ́sìn fún wa lẹ́yìn ọgọ́rùn ún kejì lẹ wá ní mòlúdì tẹ́sí à adékọ̀yìn lẹ́ẹ̀má tẹ̀sí tẹ̀sí ti parí ìmáàmù Málíkì radiyallahu anhu inú àwọn afáàtà ń tẹ̀lé láfíríkà náà máàmù wa ó ní fàmà lam yakun yawma idhin dínà ó ní gbogbo nítorí ọba ti jẹ́sìn lásìkò ànábì la yakun liyawma dínà kò lè jẹ́sìn lénìí kò lè jẹ́sìn lénìí nítorí bá ń fi ń ṣẹ̀sìn níjọ́ àkọ́kọ́ yẹn òun náà làwọn náà máa fi ṣẹ̀sìn tá a fi jáde láyé wọn yìí lálàá ká wá pé wọn lálàá wọn ni ká máa ṣe báyìí ní ẹ̀sìn ṣé òwà olóhùn náà fẹ́lẹ́ yìí kẹ́sìn ọba yìí olóhùn gbé kínní ìkalẹ̀ kọ́ máa jẹ́sìn irọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ìbádàlá ẹ̀yà orísun ọlọ́run wọn là twenty three years òun ni ah, ó lò lẹ́yìn ìgbà tá a gbé dìde gbogbo twenty three years yìí ànábì òjijọ́ kan kó yẹn sọ ábà o òní ni bẹ́ẹ̀ dé mi o òní ni mo lùdù mi o ọdẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn sọ̀hábà náà ò ṣe lásìkò ànábì wọn ò sì ṣe lẹ́yìn ìgbà tá ànábì lọ ànábì ni man ahdatha fi amrina hadha ẹni bá tún hun ẹ̀sìn kan nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú èyí tí ò sí níbẹ̀ táwa pè lẹ́sìn tí ò sí nínú tá a ṣe fọwọ́rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àwọn sọ̀hábà alikiram gbogbo àwọn tó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam gbogbo wọn pátá kò sẹ́ni kankan tí alákọ̀ọ́lẹ̀ ipe ó ṣe bẹ́ẹ̀ dè fún anabi abubakar ó ṣe umar ó ṣe uthman ó ṣe ali ó ṣe wọ́tàbíọ́n gbogbo àwọn tó tẹ̀lé wọn àwọn sọ̀hábà àwọn náà ó ṣe àwọn yìí ni wọ́n sì nífẹ̀ẹ́ anabi jù lórí tẹ́lá àwọn tó ń ṣe mọ́lúdì bí ṣe ń kó irinṣẹ́ irinṣẹ́ àwọn nǹkan sọ̀rọ̀ ni wọ́n mọ̀ rúṣẹ́ káàkiri ni wọ́n mọ̀ àwọn mí ò tún má sọ oye wọ́n mọ̀ pa màálù oye wọ́n rà láìsí yẹn àwọn yẹn mọ̀ jẹun kí lẹ́yìn sí wọn nítorí pé àwọn fẹ́ràn ànábì wọ́n ní ká sọ fún wọn yé pé àwọn tó fẹ́ràn ànábì jù yín lọ ẹ wọn ò ṣe mọ̀lódì àwọn sì fẹ́ràn ànábì jù yín lọ àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sàhábà àwọn náà ò ṣe àwọn mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin oye wọ́n ní wọn ò ṣe hasan albasari ina àwọn àgbà tábì ni kò ṣe mọ̀lúdì sufiyanu tauri kò ṣe mọ̀lúdì imam maliki kò ṣe mọ̀lúdì imamu ahmed kò ṣe mọ̀lúdì abu hanifa kò ṣe mọ̀lúdì shafi'i kò ṣe mọ̀lúdì tó wọ́n ní kọ́dà gbogbo jẹ́rẹ́sì tá a máa ń kà ká owó àtàtí ń kíw láti tàbí ń kíw àtàwátá akẹ́ ọlọ́dún mẹ́rin àtàwátá akẹ́ ọlọ́dún mẹ́jọ àtàwátá tún lọ yunifásitì akẹ́ ọlọ́dún méje wọ́n ní gbogbo wa bá a bá a ṣe ń kíw láàmà pé báàbù kínní Babu, babu wudu babu sọlá babu nìka ida ke ní ni náà ní chapter nìka chapter ẹ bá àti kó ma oye ẹ dákun wọn níbi òòlà ni tíra nílé kéwúdé bíi báàbù mòlúdi kò sẹ́ni ó kéwú ni wọ́n ń bí tó ní tíra tá nílé kéwú àwọn akéde bíi báàbù mòlúdi pípé ètò abẹ́kọ́lé nìwọ́n náà ní ẹ̀sìn kan tá à ń pè ní mòlúdi táwa máa yà wá lérí ẹ̀ láti má ti sùn wá wọn ní kò sínú tíra àwọn afẹ́sìn abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá fi wá mọ́nà ẹ̀yọ́ máa yá wa mòlúdì ọdún ni tí wọ́n máa ń ṣe àwọn kan máa ń ṣe tiwọn ní on the twelve Rabiul Awwal táwọn bá ti ṣe àwọn ò ní ṣe mọ́ lẹ́yìn ìgbà yẹn àwọn náà tó máa ń bú àwọn tí wọ́n máa ń ṣe kọjá ìjọ yẹn tí wọ́n ti máa pín gbogbo wọn náà oyé oyé eré àánú náà ni gbogbo wọn wà ìbádàlá ọdún wa méjì péré ni ọdún àwẹ̀ àtọdún iléyá lọ́dọọdún láàṣì máa ṣe ayẹyẹ ìlà máa wọṣọ ìlà máa jẹun ìlà máa jẹran láà máa ṣe ayẹyẹ pé à ń sọdún anabi ni kọ́ni abdalakum bihima khayran minhuma anabi ni gbogbo ọdún tẹ́ ẹ bá ń ṣe kémi o tó dé ẹ má ṣe ọdún yẹn má o ẹ sì má ṣe míì má lẹ́yìn ọdún léyà àtọ́dún ààwẹ̀ mòlúdì ọdún ni ẹ gbọ́dọ̀ àwọn ọmọ wọn akú ọdún mòlúdì akú ọdún mòlúdì nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí àyè ṣe ẹ má jà bá wọn ṣe àwọn tí wọ́n ń ṣe náà kán lè túbá lọ́dọ̀ ọlọ́run bá allah subhanahu wa ta'ala ibadallah ẹ̀yin orísun ọlọ́run ọba wa nasalula an yahdiyana surat al-mustaqim kọlọ masa fi wa mana ojú ọ̀nà tọ́tọ́ surat al-ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run àtàwọn sahaba wastaghfiruhu ẹ̀jẹ̀ wọlọ́run ọba aláforíjì lérí gbogbo ìta àti sísẹ́yìn innahu huwal ghafurur rahim ọlọ́run ọba aláforíjì ti kẹ́ni. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa wasalaatu wasalaamu ala rasulillah ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kọba nabi wa muhammad ashadu an la ilaha illallah wa adahu la sharika la an jẹ́rìí pé Ọlọ́run ọba òun náà lọba táà sìn tó sìn táà sìn tó sìn lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn Ọlọ́run wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu an jẹ́rìí pé nabi wa muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹrú Ọlọ́run ọba ni ibadallah ẹyẹ rúṣin Ọlọ́run wa min mukhalafati ash-shar'iyyah nabawi nínú àwọn àṣìṣe tí ń bẹnu mòlúdì tí gbogbo wa náà tààfi jẹ́ ọ́ dá wa lójú pé kìí ṣẹ̀sìn àwọn tó ń rí kàṣe kan mọ́ àwọn oníranà nínú ẹ̀sìn àwọn ni wọ́n máa ń ṣe é àwọn náà máa rí àwọn àṣìṣe yìí tí wọ́n wá jẹ́ àmọ̀ pé áà àwọn ẹni yìí wọ́n máa ti sọnù alákọ̀ọ́kọ́ nínú àṣìṣe òun náà ni takdhibullah wa rasul wọ́n máa parọ́ mọ́lọ̀ ipe ọlọ́run ọba ló ní ṣe mòlódì wọ́n ní ọlọ́wọ́n bá pàṣẹ bẹ́ẹ̀ ni wọ́n wàá mú àyà kan wá ní koran tí ọlọ́wọ́n bá ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima wọ́n ní ọlọ́wọ́n bá ní òun òun ṣe salatu fa nabi àwọn màláìka náà ṣe salatu fa nabi ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣe salatu fún anabi wọ́n ní àyà yẹn láyà mọ̀lúdì kápẹ́ntà náà àti bíríkìlíà nísìnyí ó ti jẹ́ ó òun náà pé ìrọ́lẹ̀ yìí ti ń ṣe èyí ti ń bẹ́ńlẹ̀ yìí ẹ̀dá kan ṣe rọ̀bìlà awal oyè ibẹ̀ náà ti ní ká máa ṣe àṣàlátùfà nàbì ìṣèjọ́ kejìlá ní ká máa ṣe àṣàlátùfà nàbì sọ́dí gbàtà bá kójọ ká tó máa ṣe àṣàlátù fún ànábì wọ́n ní ká máa ṣe àṣàlátù ní gbogbo gbà àjòkólẹ̀ lóru àǹkírun lọ́wọ́ ká tó di pé àṣàlámà àtún sálámà tán ká máa ṣe àṣàlátù fún ànábì púpọ̀ ní gbogbo àsìkò ní gbogbo gbà jẹ́ pé ẹ̀rí tí wọ́n mú wá yìí wọ́n máa fi ń tu àwọn tí ọba kéwú wọ́n máa fi ń tu wọn lójú ni àṣàlátù ṣiṣẹ́ fún ànábì kìí ṣe mòlúdì ẹlẹ́ẹ̀kejì mòlúdì yìí kọ̀ wá lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ni olóṣù mọ́ ọ̀kan nínú àwọn òyìnbó tí wọ́n máa ń kà nípa Islam obìnrin ni wọ́n wá ń kà nípa festivals àwọn Islamic festivals àwọn ọdún àwọn mùsùlùmí ó kàn fẹ́ mà nípa ẹ̀ ó kà nípa ọdún léyà ó kà nípa ọdún ààwẹ̀ ó tún wáá rí kan tí wọ́n ń pè ní ọdún mòlúdì ó kà nípa ẹ̀ ó ní òun discover pé ọdún ààwẹ̀ gbogbo mùsùlùmí ayé ni wọ́n máa ń ṣe papọ̀ ọdún iléyá gbogbo mùsùlùmí ayé ni wọ́n máa ń ṣe papọ̀ olóhùn wa wọ ọdún mọ̀lúdì òun rí i pé kálukú ń ṣe tiẹ̀ rọ́bì ìlà wà ẹlòmíì ò ṣe tiẹ̀ ń bẹ̀ rọ́bù sáání ẹlòmíì inú rajab ẹlòmíì inú shaban ẹlòmíì ẹ asámú kọlà bí ó bá jẹ́ pé asámú na asámú tí ó dé gan oyè ẹlòmíì bá tún ṣe nínú àwẹ̀ àmọ́ fídíò àti inú àwẹ̀ ti wà ńlẹ̀ òun náà ní ilẹ̀ lápẹ̀lẹ̀ kọ́dìrì wọ́n mọ̀ fẹ́rí gbára wọn. òyìnbó yìí wá ní òun ti wá discover pé kò kí ń ṣe ọdún àwọn mùsùlùmí pé fẹ́ẹ̀kì ọdún tó bá di ọdún àwọn mùsùlùmí níjọ́ kan náà ní gbogbo wọn ṣe kíní ní gbogbo wọn ṣe òyìnbó gan sọ fún wa pé mòlídìí ẹsẹ ẹsẹ òyìnbó tí ẹsẹ mùsùlùmí olùkàtà ẹ̀yin àfa tàfà kàhùn fìtì ayé ti kọjá ká máa ta àwọn èèyàn àwọn èèyàn sì ti ń gbọ́n ẹ̀kọ́ sì ti ń yí àwọn èèyàn kì í sàwọn ata jẹ́ yorùbá nìkan là ń kọ́ àwọn èèyàn ní sunna àwọn àlùfáà ń bẹ lérí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní sunna fídíò ń bẹ ọ́díò ń bẹ èyí tí wọ́n fọwọ́ kọ́ ń bẹ láwọn òyìnbó tí wọ́n ti gba sunna láwọn àgbààgbà fún alágbà ńlá ayé gbogbo wọn ni wọ́n kọ̀ndẹ́mù olùdí ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀já lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ara ń tá fi mọ̀ pé mọ̀lúdì kò sínú tá a lè máa fi sin lọ́hùn òun náà ni pé mọ́sùmùsùfìyà ṣe rí mọ̀lúdì òun náà ni ọdún àwọn sufi tẹ́wọ́n àwọn tí wọ́n ń ṣe mòlúdì ninety nine percent wọn àwọn sufi ni yóò bá jẹ́ tìjàníyà yóò jẹ́ kọ́dìríyà yóò jẹ́ ìkìlàsíyà yóò jẹ́ rúfàáyíyà yóò jẹ́ àwọn yàyàyà ẹ̀ pọ̀ gan kọ́lọ́ mọ́sàájú wọn yà dáadáa kọ́lọ́ bá tọ́ wọn sọ́nà kọ́ bá fún wọn mọ̀nà ojú tí wọ́n dúdú àwọn ọmọ tí ń lọ mọ́láyé wọ́n kà máa wá àwọn àsìkò kan táwọn fi kó àwọn èèyàn jọ táwọn sì gbàdọ́rọ́kọ́ bọ̀ lọ. ìkíni àwọn wá bẹ́sẹ̀ mú kọ̀mẹ́sì mu àwọn ṣẹ̀fẹ́ wo ma yansuruna turkahum alimọ̀tàdà wa àkàídàhum alimunaharifa wọ́n wà wọ́n wà lọ fọtúnṣì mọ̀lúdì yẹn láti máa polówó àwọn ojú ọ̀nà wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́fà lẹ́fọ́sítà mọ̀lúdì yẹn wò tí ẹ̀ bá jẹ́ ṣéwù kìnnìkan yóò jẹ́ ṣéwù kìnnìkan àlẹ́ àlífà láti bá fi polówó àwọn bídíà ẹnu pọ̀ tí wọ́n máa sọ̀sọ́kúsọ mẹ́ẹ̀ ọ̀kánjọ́ ni ó ní gbogbo ẹ̀yin tẹ́ wá sí mọ̀lúdì yìí òun fẹ́ fún yín ní oògùn owó tọ́jẹ́ pé ẹ̀ní tòṣì má ẹ lọ lè wá ojú màálù mẹ́rìndínlógún pẹ̀lú atari mẹ́rìndínlógún ibi mòlúdì ló ti fún wọn ẹ mọ̀ wá ju ojú màálù kọ̀ọ̀kan sínú agbada gbóná pẹ̀lú atari rẹ̀ tẹ́ ẹ bá wá lọ tán ẹ wàá fi ṣe nǹkan báyìí gbogbo àwọn tó wà ń bẹ̀ ní wọn bá pariwo Sheikh Allahu Akbar ẹ dẹ́kun èyí tí ojú màálù ní màálù gan fún rẹ̀ láì ojú ẹ̀ tó lè tó ayé yẹn ṣe ẹ dákun jẹ̀mọ́ màálù gangan ló didi ebi ipa wa lọ́ka la fi paari òun kàn lágbára láti gbà rẹ̀ lẹ̀ bóun ni ó ṣe wáá gba àwọn ọ̀lẹ̀ lọ́wọ́ ayé àbí lọ́wọ́ òsì káti wáá bójú rẹ̀ gbogbo àwọn àbá yìí ń sìn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí wọ́n bá gé ejò láàrin wọ́n bá gé ejò láàrin ejò yìí ti mọ̀ pé òun lọ lè kú àmọ́ wọn tó kú òun ẹni tí eyín òun bá bà àbí tí ẹnu òun bá òun ó tu sí i la tó kù tí wọ́n ń tu sáwọn àfa sunna lánàá sìn oró ló kù tí wọ́n ń tu sìn ẹ bá gbọ́ tẹ́nìkan bú àfa ní tu ó ti ó ti ó ti clear everybody àwọn yẹn ti ń ka Quran pẹ̀lú òyìnbó àwọn yẹn ti ń Quran pẹ̀lú èdè French àwọn yẹn ti ń ka Quran pẹ̀lú àwọn èdè àwọn yẹn ti ń kò sí bójúbójúmá kèé sẹ́sì ẹ̀jù nù nítòkùtà ayé táyé dúró lélẹ́rì nù kọ́dọ̀ tó wá lọ má tẹ̀lé èèyàn pẹ̀lú afọ́jú máa béèrè níta ń ṣe yìí sọ́lọ̀ ní a ṣe sànàbì ní a ṣe àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sábà fún wọn mọ́nà àtàwọn náà ìbádọ́lá pọ̀jísì ọ̀rọ̀ ni wọ́n máa sọ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ní tọ́jú pé yóò máa tako sharia islam nínú àwọn mọ̀kàlàfà àti tẹ́wọ́n máa ń ṣe tó kù díẹ̀ káàtó nínú mọ́lúdì yìí òun náà ni pé wọ́n máa ń yan ànábì láyìn ìboro wọ́n láwọn nífẹ̀ẹ́ ànábì anábìrin láti tòrú ni anábìrin ẹ má yin mi láyìn boro gẹ́gẹ́ bí àwọn ọmọ Israẹli bí wọ́n ṣe yin anábìrin sá láyìn boro tí wọ́n fi pè lọ́mọ ọlọ́ tí wọ́n fi pè ní ọmọ ọlọ́ àwọn kan tó yin láyìn boro wọ́n pè wọ́n lòun gangan lọ lọ tẹ́bá débi mọ̀lúdì yìí àwa tá a bá ti lọ rí àbáwá tá ń gbọ́ wọn lẹ́ńkulé wa ẹgbẹ́ tí wọ́n máa sọ káàtì káàtì wọ́n ní kọ̀sídà kan tí wọ́n máa ń kà wọ́n ń pè ní kọ̀sídà tó lè bóríta àfa àbúṣe rí òun lọ́kọ́ wọn làwọn fi yin anabi wọn ma wá ka wọn ma kọrin fàyín nàmi júdi ka dúnìyà wàdọ̀ rata ha nínú tí wọn máa ń wí òun náà ní pé ìrẹ́ anabi nínú ọrẹ rẹ láti yọ ayé àtọ̀run wọlọláyé wọlọsílọrun òmìnira olùmíka nínú màwọ anabi ilimu lọhi wal qalam ìmọ̀ aláwòlè màfúsì tọ́lọ́mọba kọ gbogbo kádàrá nǹkan sí. àti kálámù tí wọ́n fi kọ́ wọ́n tíntín ni nínú ìmọ̀wọ́ ànábì. ànábì sì ń béèrè pé bìsídìí ní ẹni náà ti máa ọlọ́run sàlékún màmí o sàlékún màmí o ń bẹ lọ́jọ́júmọ́ ibi kọ́ ọlọ́run sàlékún màá wá ní gbogbo ìmọ̀tọ́ lọ́wọ́ bá nìkan pé nìkan lọ́ọ́ màá yọ tíntín ni yọ ń bẹ̀ nínú eléyìí ti pọ̀ jù fún anabi sallallahu alayhi wa sallam àwọn mẹ́ta ní ẹ̀rọ anabi ní ìtẹ́bá mọ́ anabi gángan ní igi ìtìyẹn ọlọ́run tọ́lọ́run fi tiẹ̀ ìtẹ́fi dọ́lọ̀ gbogbo wóróworó tẹ̀ ń wí yìí kọ́ bọ́pọ̀lọ́ yìí mú wa anabi ní kul innama ana basharun mithlukum anabi ní ọlọ́run bá ní kí n sọ fún yín pé basharun mithlukum èèyàn bí èèyàn náà lèmi náà o yóò ha ìlà yìí wọ́n kàn ránṣẹ́ sí mi náà lásán ni o. ẹ má pè mí lọ́lọ́run ọba o nígbà mi wọ́n pè é gan lọ́lọ́ nígbà míì wọ́n náwó báyìí ni wọ́n máa ń pè ya Muhammad ya Muhammad fansuru ni Muhammad ya Rasulallah ìrẹ ànábì ràn wá sí ìrẹ ànábì kún wa lẹ́yìn na ànábì wà pẹ̀lú wa ìrẹ ànábì mọ́rísìkì wá fún wa gbogbo àwọn kátikati wọn ni nígbà mòlúdì ti jẹ́ bídíà gbogbo tí wọ́n bá ṣe ń bẹ́ẹ̀ ọmọ jẹ́ bídíà náà ni wọ́n máa ń jẹ́ nínú àwọn nínú búrídà yìí búrídà yìí wọ́n kọ́kọ́ ká àná bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n fẹ́ ṣe yá àkàràmà ní xalki máàlì man alóòdù bíhi àpòwọ́tọ́ jẹ́ kí wọ́n lọ́la pàlẹ́ ju gbogbo àwọn ẹ̀dá ọlọ́run kò sẹ́ni kankan tá a máa ń sá lọ́dọ̀ rẹ̀ nígbà sọ̀rọ̀ siwaka yàtọ̀ sí wọn nìkan min hululi inda hululi alhadith alhumami gbogbo gbà tí wàhálà bá dé a ní sá lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ láma síkíní láma sábọ̀ tí wọ́n bá jẹun tán yóò tán ní mòlúdi wàláhì wọ́n sì pèsè wọn lánàbì ipe ànàbì tiwa lódò kọlẹ̀ ànàbì ti ń bẹ́ Madina tó kú síbẹ̀ ẹ wà pé ṣé àdé muslims ṣé Muslims náà làwọn lè yà bí ìran míì èyí tó tún burú jù bẹ́ẹ̀ lọ wọn a máa sọ nínú ẹ̀ àgáni òun náà nìkan lè kó irinṣẹ́ ìkọrin wọ́n wá pé àwọn kan ní àgátìrù lọ́kùnrin wọ́n pa àwọn kan ní àgátìrà lóbìnrin àwọn ọmọge àtàwọn mìíràn tó ti gbéyàwó lé náà tí wọ́n sunlé wọn làwọn ni àwọn máa ń kọrin fún wọn ní mòlúdì wọn fún wọn ní azakiru àbí obìnrin wọn máa jẹ azakira obìnrin àtọkùnrin wọn máa wá kọrin wọn máa jó wọn máa nára wọn lówó àfọwọ́n máa ṣe lọ́wọ́ ọba adásùkò tí wọ́n kọrin wọ́n máa wá ròdù owó lera wọn lérí nígbà tí wà lágbo àbí agbo gbogbo eléyìí náà ni wọ́n dábàá kírun káwọn ọkùnrin ó wà lọ́tọ̀ kóbìnrin ó wà lọ́tọ̀ àbí nítorí fìtínà free mixing ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ gbogbo àwọn èròjà akọrin táwọn onífújì fi ń kọrin ẹ̀rí pé náà làwọn náà máa ń lò ọlọ́run wa minan nasi man yashtari lahwa al-hadith liyudilla an sabilillahi bighayri ilm ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá ń ra orin tí wọ́n náwó sínú orin tí wọ́n ń kọrin wọ́n kò lójú ọ̀nà ọlọ́run ọba aláìní mà wọ́n yẹ takidha huzwa wọ́n wá mú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba bíntín ọ̀là ìkàlàhùn adáàbùn mọ̀hìn ọlọ́wọ́n ọba ni wọ́n ń wá jẹ ìyà ìyà tí máa yẹpẹrẹ ẹni ọlọ́run sọ ilé ẹ̀ máa yá mi bẹ́ẹ̀ bá débi wọ́n ti ṣe mọ̀lúdì ẹ̀ máa wá bèrè pé ṣé onífújì kan ní ní plẹ̀ bẹ́ẹ̀ ni àbí àwọn ní hip hop ìlú tí wọ́n máa lù oyé ìlú àwọn fújì wọ́n máa wá kọrin ẹ̀sìn ní abẹ́rẹ́ gbogbo ẹ̀ náà ìlànà ṣẹ̀tọ́ni àwọn kan bá débi pé wọ́n lọ lè ṣe kéèkì kéèkì tó tóbi dáadáa wọ́n sì kọ́ muhammadu sila wọ́n wàá pẹ́ra wọn wọ́n wàá kọ́ tiẹ̀ alif ba ta àbíkání wahidu ìdílẹ́ni talata ọ̀yẹ́ ta. gbogbo ohun táwọn táwọn sọ yìí ní ọjà àmọ̀ pé yàrá pé eré nìkan ò pé dáadáa gbogbo àwọn kátìkátì yìí kò sínú islam ẹni tí wọ́n ń gé kéèké fún yìí gan ọwọ́ àná sáré àwọn tó wọ́n dá bẹ́ẹ̀ dé lẹ́ga tí wọ́n ń ṣe nílẹ̀ sí wọn wọ́n yẹ sẹ́fó kú alàyè náà máa ṣe kí ni tí wọ́n máa ṣe fún àdébí tẹ́lẹ̀ ń ṣe fún kan ti kú ẹni gbogbo àwọn kí ni ẹni pé kò sínú ẹ̀sìn lóòótọ́ nínú àwọn mọ̀kàlẹ́fàt òun náà ni pé ìkọ́kọ̀lọ́ lè kọ́pì bẹ́ẹ̀dẹ̀ wá nínú kìrìsìtẹ́ǹtì wọnú Islam káìmù ni ẹ̀ṣẹ̀ ni àdébí kọ́ káàkiri ní kankan máa fi jọ àwọn ẹlẹ́sìn mi tí lànà bí bá débi yẹn lọ gbà àdébí khalifu al-mushrikin àfùlẹ̀ ha alábìnrin ẹ̀dá arúgbó ayé ṣe ẹ̀jẹ̀ ẹjọ́kùnrin kí ẹ fi yàtọ̀ sáwọn ẹlẹ́bọ̀ tí wọ́n bá ń bọ̀ lọ́kàn ẹni tí wọ́n bá ń gbà rẹ̀ kí ànábì fi wé kì í ṣẹlẹ́bọ̀ àmọ́ àfi aráàṣẹ rẹ̀ jọ tàwọn oníṣàgó ayélujájú débi ká máa ń farun gbà alábìnrin àfùlẹ̀ ha nínú ẹgbàá wọn kò ní àrẹ̀kùlẹ̀ ha ẹjọ́ arúgbó ayé lẹ́yìn tẹ̀ ẹjọ́kùnrin khaliful majus kẹ́ ẹ tí wọ́n ń àwọn tí wọ́n ń bọ̀ ná Madina bóò ni àfi aráàṣẹ wọn wọ́n máa fárun gbà wọ́n máa dárun mú sí kóso ṣàwárì anábìnrin ẹ̀yẹ gẹrun mú ti ẹ̀dí kẹrun gbà yín ẹ̀dí kó kọyọ dáadáa nígbà wọn ní ká má kọ́ ṣe àwọn tí èsì mùsùlùmí látara appearance lásán kátó wá pé alọ lè mú ọdún kan wá ayẹyẹ kan táwa wà apply sínú Islam táwa ní ààfin ní ṣe àpọ́nlé fanabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ọjọ́ gbaru ẹ̀ láyéláyé abẹ́rẹ́ wọn kọ́ lọ́mọ́sá ìsànú wa ẹ̀ wá ní dé ibi mọ̀lúdì kan àbíkẹ́ gbọ́ tí wọ́n ń ṣe é àbí kí wọ́n máa bú àlùsúnà àbí kí wọ́n máa fi súnà sí yẹ̀yẹ́ mbẹ́ èpè eléyìí tá à ń ṣe yìí ọ̀dà àbí ọ̀dà ajẹun àbá jẹun alùlù àbá lùlù àwọn afáàṣẹ wá sí fún wa bí wọ́n ṣe wá sí inú wa dùn omi gátàgbà jó aliyẹsù wa àmàdà ẹni bá lélẹ́ yìí ò ní dùnmọ́ nàbí ọmọ àlè ah mo ní a'udhu billah a'udhu billah wọn ò sì fẹ́ràn nàbí tí wọ́n fẹ́ràn nàbí tó kọ́ máa ṣe àwọn òfin àwọn tó fẹ́ràn ànábì síwájú wọn ò ṣe léyìí wọ́n máa ń tẹ̀lé súnà ànábì ni bá ànábì ṣe múra wọn múra bá ànábì ṣe ń jẹun wọn jẹun bá ànábì ṣe rìn wọn rìn gbogbo ìwà ànábì pátá ni wọ́n máa ń tẹ̀lé àdéhùn kan ànábì wọn iṣẹ́ bá wọn èdè ogun wọn èso ogun wọn egun ogun sẹ́ ìwà ọ̀daràn tí wọ́n tẹ̀lé ànábì ni tí wọ́n lè yẹn tẹ̀lé ànábì wọ́n máa tẹ̀lé àdéhùn kan ànábì ànábì yìí ṣe bọ̀ ànábì yìí ṣe ogun tí wọ́n bá lọ́wọ́ tẹ̀lé ànábì wọ́n máa tẹ̀lé súnà rẹ̀ nínú ìjọsìn òní ṣe innovation òní ṣe bídíà tọ́mọ́lọ́ ń fẹ́ràn nábì ọ máa wùwà bá nábì ṣe ń wùwà ó máa ìwà rẹ ó ẹbí ó ara ó dànù aládùúgbò ó jẹyàn dáadáa ó sì máa ṣiṣẹ́ aláàdì tó máa fi jẹun ètò wọn pè ní èèyàn kọ́ṣe ànábì wa Muhammad ànábì sọ fún wọn yìí pé tí wọ́n bá ń fẹ́ràn ọlọ́run ẹ̀tọ́ bá sì ni ànábì ṣe kọ́ sọ àdúgbò tá ànábì ti ṣe lọ́sà wà náà àdìsí sọ àwọn tó ń jọ wà ń bẹ̀ tí wọ́n jọ ṣe ọkùnrin mélòó ni obìnrin mélòó ni búrẹ́dì wọn jẹ ni òróró ni wọ́n lá ni epo ni o sàlàyé tí fi sàlejò ń ni wàrà ni àbomi lásán ta gbogbo wọn náà mọ̀ pé ni sọ ni pé tó dáa anabi sì ní kúlù bídí àti ntọ́láàlà anabi ní gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn wa ànú ni kéèyàn wá ní ànú kan bẹ tó ni tọ́da ẹ dákun tó ti tọ́lọ́ wọn bá wa àwọn àfa kan lọ́kọ́kọ́ dálẹ̀ ńlẹ̀ yorùbá àwọn bàbá kan ti ṣe kọjá wọ́n fi pèpè sẹ́sìn ẹjọ́ lásán nù àwọn bàbá yẹn nígbà míì ó lè mọ kílíà sí wọn wípé kì í sáré sí nígbà míì ó sì lè kílíà wọn kọ́ wọ́n pé ẹja ṣe báwọn nàṣàrà ṣe ń ṣe àwọn yahudi káwa náà lẹ́rọ àwọn ọmọ wa fà sẹ́ni gbogbo àwọn excuse yìí kọ̀ wọnú ẹ̀sìn ntọ́lọ̀ sọ fún wa yìí pé àti ọlọ́ha wa àti ó rọ̀ṣọ̀ ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀tẹ̀lé ànábì nígbà tá ànábì ò ti ṣe yẹn wọn ni ká dáa dúró ká má ṣe gbogbo àwa tí a ń palẹ̀ mọ́ àwa ti sọ tiwa ó kù sí ọlọ́run tọ́wọ́ dẹjọ́ àti kìyàmà mọ̀ni amìlà amìlà lẹ́sẹ̀ alẹ́ àmúrú náà fọwọ́ rọ́d ànábì dẹ́n tó bá ṣiṣẹ́ kan tí èsì pé ṣe birthday of prophet muhammad sallallahu alaihi wa sallam birthday ká mójútó wáàsí la máa ṣe fáwọn èèyàn a máa ṣe wáàsí ká a máa káwọn kéwú a máa kọ́ àwọn èèyàn ní àdìsí ànábì ní mọ́sálásí a máa ṣe wáàsí olóṣooṣù ọlọ́sọ̀ọ̀sẹ̀ olójoojúmọ́ a máa ràn àwọn èèyàn lọ́wọ́ a máa wá ojútùú sí pírọ́blẹ́mù àwọn èèyàn ètí wọ́n ń pè ní oyè èèyàn gbẹ̀sìn gan. àwọn mìíràn sọ pé mọ̀lúrì náà ìbẹ̀rẹ̀ láti ń rówó tọ́lọ́kọ́bọ̀ tá a fi ń kọ́ mọ́sálásí tá a fi ń ṣètò lásìkò ànábì náà ibi wọn ń tọ́jú mọ́sálásí wọ́n ti ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ṣe lo mẹ́tọ̀dù tá ànábì ń lò ẹ má lo mẹ́tọ̀dù àwọn kiri ó ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ànábì tó bá dìgbẹ̀yìn ayé á máa lọ gọ́gọ́ báyìí ni gbogbo táwọn kiri ó bá ṣe làánà ọmọ sí kíni ìlà máa ṣe tó bá wọ ìwò agilintí ànábì lẹ́yìn náà ó sì wọ bẹ̀ láì ní ma tó wà níbẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀sìn wa ó ti tó ànábì sì ti kọ́ wa ní gbogbo nǹkan ṣe àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n sì ń ṣe ọlọ́mọ sàbàyà wọn padà sí dáadáa gbogbo àti àti ṣe rí tá a ti túbá ọlọ́mọdé àtúnpadà síbẹ̀ àwọn tá à ń ṣe rí ọlọ́mọdé adébẹ̀ láéláé gbogbo àwọn tí wọ́n ṣe náà ọlọ́wọ́n bọ̀ kọ́ bá ṣe wọn lọ́wọ́ rẹ̀ kọ́ ṣàforíjì fún wọn kó sì bu ọlọ́mọ àlìjáná kọ́ lọ́mọ sọ̀rọ̀ ọlọ́mọ àná سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فاستغفروه انه هو الغفور الرحيم اقم الصلاه